tíra Riyadu Salihin tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà lónìí òun náà ni báàbù fadli rọjá báàbù fadli rọjá. بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى باب فرض الغداء قال الله تعالى ادخلوا العبد الصالح والفرد بعض من الله ان الله بصير بالعباد فقال الله سيئات ما بدلوا والعبد ولا رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم انه قال قال الله عز وجل انا عند من عبده إذ أنا إلا من عبده وأنا معه الآن يذكرني والله والله والله أكبر بقولة عبده من أحدكم يجب أن يسأل بالصلاة ومن تقرب بالليل شبرا تقربت إليه ذراعا ومن تقرب بالليل ذراعا تقربت إليه باعا وإذا أقبل إلي يمشي أقبلت إليه وحرم متفق عليه وهذا نفس إحدى روايات مسلم وتقدم شرعه في الباب في الباب قبله وهو وهو نفس الشيء وأنا معه حين يذكرني بالنور وفي هذه الرواية حيث بالثاني وقيل هو الصحيح وإمام عبد الله رضي الله عنهما انه سمع النبي صلى الله عليه وسلم قبل موته بثلاثه ايام يقول لا يموتن احدكم الا وهو يحسن يحسن ظن بالله الا وهو يحسن ظن بالله عز وجل رواه مسلم وعن انس رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال الله تعالى يا ابن ادم إنك ما جعلتني ووصلتني وقلت لك على ما كان منك ولا أبالي لأن آدم لو بلغت لو بلغت ذنوبك على السماء ثم استغفرتني غفرت لك يا ابن آدم إنك لو أتيتني بقوات الأرض خطايا ثم لقيتني لا تشرك به شيئا لأتيتك لأتيتك بطوافها ربنا رواه الترمذي وقال حديث حسن naam ti àwa ti tíra ń bẹ lọ́wọ́ àtàwa tí à ń tẹ̀lé wa a rí pé báàbù tí a kà tán òun ni báàbù ar níwájú rẹ̀ a ti ka báàbù al-khawf yẹni pé al-khawf òun ni kí mùsùlùmí kó máa sin ọlọ́wọ́n ọba rẹ̀ pẹ̀lú ìpayà yẹn ni pé kó máa rántí àwọn ọ̀rọ̀ tí olúwọ́ bá sọ tó ń jẹ́ àdéhùn ìyà bí àyẹn ṣe lágbára tó fún ẹni tí bá ń ṣe ọlọ́run ọba so bákan náà a tún ké àrọ̀jà nípa pé bí mùsùlùmí ó tún gbọdọ̀ máa sin ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú kó ní àfọkànsí kọ́ máa retí ìkẹ́ ọlọ́run ọba òun la parí alimami Nawawi rahimahullah wọ́n tún wá fẹ́ ṣe àlékún bákan náà lórí àrọ̀já yẹn ni pé ìran kan ìkẹ́ ọlọ́run ọba iná ni wọ́n tó fi wá tó mu wá pé báàbù fọ́dùlì àrọ̀já ọ̀rọ̀ nípa pé bí mùsùlùmí bó ṣe gbọdọ̀ máa ran kan àánú ọlọ́run ọba rẹ̀ ìran kan àánú ọlọ́run ọba táwọn ń ṣàlàyé kì í ṣe pé yọ wàá mùsùlùmí kù ní ẹni tí yọ máa màmá fọwọ́ gbá òfin ọlọ́run ọba lójú tí yọ máa màmá ṣe ọlọ́run ọba tí wàá máa sọ jáde àbí tí ó fi sínú ẹ̀mí rẹ̀ pé ọlọ́run ọba aláàánú ni tó ṣe pé tí ó wà lẹ́nu rẹ̀ nu pé ọlọ́run aláàánú ni yóò sì máa sẹ́ lọ́rùn yóò wá máa ní ọlọ́run aláàánú ni àbí kọ́ máa ní ah, ọlọ́run ẹ̀ṣẹ̀ ní yíhun sùúrù yẹn kọ́ ni n ta n sọ nípa àrọ̀jà. alimami Nawawi rahimahullah ẹ̀rí tí wọ́n mú wá níbi báàbù yìí òun náà ni gbólóhùn ọlọ́run ọba ikhbaran 'an al-'abdi as tí olúwa bá ń ṣàlàyé ẹrú kan tó jẹ́ ẹrú rí fún wa nínú alukur'an ẹni pé sheikh wa fi si pé ẹni tó bá wo ìparí àyà yẹn nu suratul Ghafir àyà forty four sí àyà forty five ẹrú yìí ó jẹ́ ọ̀kan nínú àwọn àwọn tí wọ́n jẹ́ àtìbá Nabiyullahi Musa àwọn tí wọ́n gba nẹ́bì Musa gbọ́ nígbà tí ó ń pèpè ìpè tawhid ìpè tí ń takò yẹni ad-da'wa al-uluhiyya as-sadir min àti ìbéèrè ẹ̀tọ́ ọlọ́run ọba tí Fir'aun ti ń béèrè lọ́wọ́ àwọn èèyàn anabi musa alayhi salam ó takò fìràhùn látara pé olú ọba ní kí n ṣàlàyé fún ọ pé ìwọ kọ́ lọ́wọ́n ọba gbogbo àwọn ẹ̀tọ́ tọ́lọ́run tó ń béèrè fórí ara rẹ̀ yìí kò kí ń ṣe tirẹ̀ nígbàtí fìràhùn wá bínú fá gbogbo anábàárọ̀ lè wọnú á rí bí olú ọba ṣe gbé ọ̀rọ̀ yẹn wá. نيكو كون باتي فرعون وقال فرعون يا آمن ابن لي صلخا لعلي أبلغ أسباب وان أسباب السماوات فأطلع إلى إله موسى فإني لأظنه كذبا وكذلك زين لفرعون سوء عمله وصد عن سبيل وما كيد الفرعون إلا في الثبات illa fi tabab wa qala alladhi amana níbi tí ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ gẹ́gẹ́ nù al-abdu salih tí ọlọ́run bá ń ròyìn rẹ̀ fún wa yẹn ni pé ẹrú rẹ̀ al-abdu salih òun ni wa qala alladhi amana ẹni tó nígbàgbọ́ yẹn òun wá ń sọ pé ya qawmi ittabi'uni ahdikum sabila rashad ẹgbọ́n tí mi sọ fún yín o ẹ tẹ̀lé mi kí n tọ́ yín sí ojú ọ̀nà mímọ́ ya qawmi ẹ̀yin ìjọ mi o yẹn ni pé lẹ́yìn ìgbà tí anabi Musa tó bá wọn sọ̀rọ̀ tán àwọn tí àwọn ti jẹ́ olùgbàgbọ́ nínú àwọn àtẹ̀lé anabi Musa alayhi salam òun náà tó wá tó ń ṣe wá sí fáwọn èèyàn ipe ya qawm ẹ̀yin ìjọ mi. إنما هذه الحياة الدنيا شميعي متاع إبادو ككرني وإن الآخرة وهي القرار هي القرار أبي هي دار القرار وإن الآخرة هي دار القرار ونيا القيامة òun ni بي بي بي بي بي gbé téèyàn ní kú mbẹ̀mọ́ láéláé ọwọ́ ni ku mbemo laelae owo ẹni tó bá sàbúrú kan fala yujza illa mithlaha kò sí ẹ̀san tí ó gbà ju aburú náà ni dèdè aburú yẹn náà lọ́wọ́ bó fún padà wa man amila salihan min dhakarin aw untha ẹni tó bá ń ṣe dáadáa lọ́kùnrin àbóbìnrin wa mu'minun ẹni yẹn ní olùgbàgbọ́ òdodo fa ulaika yadkhuluna al-jannata olúwa wọ́n wà aljanna yurzaquna fiha bighayri hisab wọ́n wà aljanna yẹn pé kọ́lọ́ wọn ó ṣe arzikì fún wa arzikì tí kò ní ní òǹkà wọ́n ní wa ya qawm ẹ̀yin èèyàn mi mali ad'ukum ila aljanna kí ló dé tẹ́ mi ń pè yín ìpè ila najat mali ad'ukum ila najat kí ló ń ṣẹlẹ̀ ní ń pè yín pé kẹ́yìn kẹ́ là níbi ìyà ọlọ́run wàtẹ̀dẹ̀ ríúnẹ́ni ìlànà ẹ̀yin sì ń pè mí pé kí n wá bá yín wọná tẹ̀dẹ̀ ríúnẹ́ni ẹ̀yin ń pè mí bẹ̀ akfọ́rọ̀bìlá kí n máa ṣẹbọ sọ́lọ́hun kí n ya kìfèrí sọ́lọ́hun wa ó ṣeré kẹbí kí n múrogó pẹ̀lú rẹ̀ lẹ́yìsẹ́lì bíhi ad'ukum ila azizil ghaffar èmi tèmi èmi sì ń pè yín pé kẹwa rí àforíjì ọlọ́wọ́n ọba wọn ni la jarama annama tad'unani ilayhi kò yánilẹ́nu ìntẹ́yìn ń pè mí sí ó dá mi lójú pé laysa lahu da'watun fid dunya ìpèpè rẹ̀ kò sí pèpè òdodo kan lọ́dọ̀ rẹ̀ wala fil akhirah kò sì ní pèpè kan lálkìyàmà tó lè ṣe fún yàn wa annama raddana ila Allah gbogbo apáta apadà sọ́dọ̀ ọlọ́run ọba wà ánà yẹni wà ánà lẹ ní maradana ila Allah gbogbo apadà sọ́dọ̀ ọlọ́run ọba wà ánà musrifina um ashabun nar àwọn tó bá jẹ́ aláṣejù àwọn lè rona ìgbà tí arákùnrin sáwà ń bá ọ̀rọ̀ lọ yẹni pé al-abdu salih tí al-imam an sọ yìí wọ́n ní fasatadhkuruna ma aqul lakum ẹ padà rántí tèmi ń sọ fún yín yìí o gbogbo tí mò ń kà fún yín kalẹ̀ tí mò ń pè yín sí kẹ́ kó nínú aburú yìí ẹ padà rántí àmọ́ tẹ bá lẹ́ẹ̀ ní padà wa ufawwidu amri ila Allah mo fi ọ̀rọ̀ mi ti Ọlọ́hun Ọba inna Allaha basirun bil ibad olúwọba yìí ọba tó ń rí gbogbo ẹrú tó dání ó wá ní fawaqa'u Allahu sayyi'ati ma makaru gbogbo aburú táwọn ìjọ rẹ̀ yípadà wá dá sí i olúwa bá sì sọ níbẹ̀ al-Imam an-Nawawi rahimahullah tí wọ́n fi mú ọ̀rọ̀ yìí wá gangan òun náà ni láti fi rinlẹ̀ ipe olúwa subhanahu wa ta'ala tí yẹn bá ń ṣe ìfaratì ọ̀rọ̀ tí yẹn darí ọ̀rọ̀ yẹn sọ́dọ̀ rẹ̀ tí yẹn kó ẹ̀mí yẹn sí ọ̀dọ̀ rẹ̀ tí ó ṣẹlẹ̀ tó sọ ni pé omi ìpẹ́ni tó bá lọ lè kó ẹ̀mí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ẹni yẹn ó ń bẹ̀rù ipe ẹnìkankan kò lè faburú ṣe ọ̀dọ́ ọlọ́run ló wọ́n sá lọ irú ẹni tó bá ti wá rí báwọn fọwọ́kọ́ ọlọ́ òṣèyí ẹ tí máa O ọlọ́run wá ṣe àyẹn ni pé alkhawf ló kọ́ ṣẹlẹ̀ sẹ́ni yẹn tí khawf bá ti wá ṣẹlẹ̀ rọjá yóò sì tẹ̀lé yẹn ni pé níbí ẹ wo gbọ́ àwọn ọ̀rọ̀ tí mo kà látẹ̀kan ẹ rí pé tá a bá ń wo ọ̀rọ̀ méjèèjì yẹn àwọn ọ̀rọ̀ ẹ mọ̀ ní pé ọ̀rọ̀ méjì náà ni bí ṣe ń sọ̀rọ̀ nípa ìkẹ́ ọlọ́run ọba bí ṣe ń sọ̀rọ̀ nípa ìyá ọlọ́run ọba ìpẹ́ tó bá ṣe dáadáa yóò rà ní ọlọ́run ẹni tó bá ṣe kejì yóò rí ìbínú ọlọ́run ọba so irú ẹ̀ ni alimami náà rahimahullah ni wọ́n fi mú ọ̀rọ̀ yẹn wá wípé bí tó padà wá parí rẹ̀ sí gan-an nípa pé tí wọ́n bá ti ní ìkẹ́ ọlọ́run tí wọ́n retí ìkẹ́ rẹ̀ tó bákan náà yẹn sì gbọ́dọ̀ máa bẹ̀rù ọlọ́run ọba bákan náà imaamu náà rahimahullah wọ́n tún mú hadisi abu hurairah radiyallahu anhu wá. عن رسول الله صلى الله عليه وسلم أنه قال ولا نبي صبايك قال الله عز وجل wọ́n ní olúwọ́ bá tí ọlá rẹ̀ tóbi tó lọ rẹ̀ bò háyà wọ́n sọ báyìí pé ìyẹn ni pé tá a bá ti rírun hadith báyìí a ti mọ̀ pé hadith wọn pè ní hadith qudsi hadith qudsi nù. ó ní olúwọ́ bá ní anna inda dhanni abdi bi olúwa sọ pé èmi ọlọ́wọ́n ọba mo máa ń bẹ pẹ̀lú ẹrú mi. nígbà tó bá ń ní èròǹgbà dáadáa pẹ̀lú èmi ọlọ́run lópin ìgbà tó yẹn bá ti ń ní èròǹgbà dáadáa sí olúwa ọlọ́run ní èmi gan mò ń máa ń jẹ́ kí ẹni yẹn kó hàn sí pé á ọlọ́run ọba ń bẹ pẹ̀lú ana inda dhanni abdi bi yẹn ni pé ìwọ tó bá fẹ́ ṣe nǹkan tó yẹ pé wọ́n wò pé á mo fẹ́ ṣe yìí fi èmi mi sọ́dọ̀ ọlọ́run ọba. ń ṣe ìgbìyànjú ti ní àmọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ni mo fi ẹ̀mí mi sí lọ́wọ́ jù olúwa ní èmi náà sì mọ̀ pé ní yìí á ẹrú mi ni èmi gan akùn wa anna ma'ahu haythu yadhkuruni olúwa ní èmi máa ń bẹ pẹ̀lú ẹrú mi ìgbà tí bá rántí mi èmi máa ń bẹ pẹ̀lú ẹrú mi ìgbà tí bá rántí mi bíbẹ táwọn sọ yìí màáyà ìtumọ̀ rẹ̀ ní pé olúwa subhanahu wa ta'ala ìmọ̀ ń ṣe ìrànwọ́ fún tọ̀hún kìí ṣe pólúwọ́ ó jòkó tì àbúlúwọ́ sọ̀kalẹ̀ tó ń tọ̀hún ó ti kílẹ̀ pé arrahmanu ala al-arsh istawa òkè lólúwọ́ bá wà olúwa bá kìí wá ṣe pé tán bá ní olúwa bá ń bẹ pẹ̀lú mi kìí ṣe pólúwọ́ sọ̀kalẹ̀ yóò wá báyàn ṣẹ́rí eléyìí gbogbo àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn àkídà pẹ̀lú olúwa ọba subhanahu wa ta'ala wàláhì àfi kéèyàn ó jòkó kà kéèyàn ó jòkó kà tó o bá jòkó kà jẹ́ tí kọ́ ọ gbọ́ àwọn ṣàṣírítọ̀ àwọn àfẹ́sìn ẹni pé àwọn lectures wọn tí o bá tẹ̀ láǹfààní wọ́n bí ṣẹ́kù sẹ́mi rahimahullah wọ́n ní ìjẹ́ ẹni tó bá ń gbọ́ àwọn aṣírítọ̀ yìí ìjẹ́ lè kà á kún pé tí wọ́n yẹn sí ẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ pé ẹni tó ń jòkó kéwù náà ni ṣé fẹ́ níbẹ̀ ni torí dèdè ní táwọn ń sọ fáwọn ènìyàn náà lẹ́nìyàn náà mọ̀ gbọ́ direct direct náà ni dèdè táwọn sọ náà ní àbí tí wọ́n bá record rẹ̀ tó akán record everything àtò epo ìsìlámù àti àti gbọ́ ọbẹ̀ tó jòkóó kí n gbọ́ níwájú yẹn náà ni so ó ní pé irú wà á nà máa ẹ̀wọ̀ haythu yadhkuruni ó ń mi tó ní ọlọ́run bẹ pẹ̀lú yàn àyè sì ní tún bẹ lókè sánmà yìí kọ́dà tó o bá táwọn afásúnà bá ṣàlàyé fún ọ yóò yí ọpẹ òkè tó ń sọ ní ẹwọn ní èdè lárúbáwá tó bá ní nùsáfíìr ní sírnà wà máàná alqamar sírnà wà máàná alqamar à ń rìnrìn àjò lóru wà máàná alqamar òṣùpá sì ń bẹ pẹ̀lú wa ìtumọ̀ rẹ̀ ni pé òṣùpá yọ ní òkè máàná wọn sì lò sóṣùpá sọ̀kalẹ̀ wá tì wọ́n ni òtúpó sọ̀kalẹ̀ wá bá wọn so òun ni pé ká sọ ọ̀rọ̀ yẹn kò túmọ̀ sí pé wọ́n takò lákàyè ni pé pé sirna wa ma'ana wal qamar ma'ana wal qamar ma'ana sirna wal qamar sirna wa ma'ana ọdún tó wà sí pé ma'ana al qamar sirna wa ma'ana al qamar à ń rìn ìràwọ̀ òṣùpá sí ní òṣùpá bá a ṣe ń lọ lòṣùpá ń lọ pẹ̀lú wa so bẹ́ẹ̀ ni ká ní màá ìyá ọlọ́wọ́n ọba kò túmọ̀ sí pé kọ́lọ́wọ́n ọbẹ̀ pẹ̀lú èèyàn gangan so eléyìí ni pé wà á ní ọmọ àwọn haythu haythu yadhkuruni irú ẹ̀ ní mẹ́nu al-Qur'an tánàbí ni la tahzan inna Allah ma'ana má bànújẹ́ inna Allaha ma'ana olúwọba ó ń kún wa ẹni pé olúwa bá ń bẹ pẹ̀lú wa bíbẹ̀ yẹn ni pé olúwa bá bẹ nafsiri yìí wọ tẹ̀yìí rè yìí ẹni pé yóò ràn wá lọ́wọ́ ó ṣàmójútó wa tó bẹ́ẹ̀ náà ni ntí àyà yìí ń súnmọ̀ sí ẹni pé tí ó bá ń rántí ọlọ́run ọba kìí ṣe pé ń pariwo là ń sọ bá kìí ṣe pé ala ala ala aláwọ̀ ni yóò kọ́ dhikrullah subhanahu wa ta'ala ọ̀rántí ọlọ́run ọba pé ó fẹ́ ṣe aburú kan sọ eh, òṣòro apáti òun náà ti ọlọ́run nù ọlọ́run ò pé á ah, èmi náà sì wá kún wọn náà lórí nǹkan tí wọ́n náà bá fẹ́ ṣe sọ àbí o ti àwọn àjòkú náà ni azkaru gangan tó pé àwọn azkaru bil kalimat àwọn bẹ tasbih tahlil tahmid náà lèyàn náà ń ṣe òun náà tó kó sínú azkaru ó kó sínú dik lápúyẹ náà lèyàn máa ń ṣe tí yẹn ń ṣe bó ṣe jẹ́ pé súnà lẹ́sọ̀rọ̀ sọ́là mọ́ gbé wá fún wa tó ń tọ̀hún olúwa wa subhanahu wa ta'ala olúwa ní òun ó kúrú ẹni yẹn wọ́n ní wallah wọ́n ní wallahu wallahi lallahi afrahu bi tawbati abdihi anabi ni mo ọlọ́run ní òun tó fi ara àwọn búra lallahi afrahu bi tawbati abdihi wọ́n ní ah olúwọba a máa dunnú sí ìtúbà ẹrú rẹ̀ ẹni pé tí ẹrú àwọn tá a jẹ́rú ọlọ́run tí wọ́n bá wó sòsò tó bá wá túbá kò níbi àìdá tí ń ṣe ó túbá kò níbi ẹbọ tí ń ṣe ó túbá kò níbi kó fúru níbi bẹ́dà àìníbi màṣíyà níbi àbòsí bí gbogbo tí sàn jẹ́ ìyapa àṣẹ ọlọ́wọ́n bá tí wọ́n bá túbá wọ́n náà láti mọ̀ká tí ń jẹ́ túbá wọn náà ni kéèyàn lẹ́nu pé nǹkan dé ìdíkíní yìí máa bákan náà kéèyàn ó sì tún máa dára ẹ̀ lẹ́nu ìgbà tí wọ́n bá ń gbọ́ kéèyàn ó dára ẹ̀ lẹ́nu pé á ah, mo ara mi pẹ̀lú tí mo ṣe yìí so lẹ́yìn náà kí o sì ṣe nítorí tọ́lọ́wọ́n ọba ní tútú báyìí ó nínú ọlọ́wọ́n ọba máa ń dùn pẹ̀lú tútú bá tí wọ́n jẹ̀ mọ́ pé síbẹ̀ tó bá wá látọ̀dọ̀ ẹrú min ahadikum yajiru dọ̀ọ̀lẹ́tà obil falat inú ọlọ́wọ́n máa ń dùn síyàn ju ẹni tó ṣe pé nǹkan gun rẹ̀ ó sọnù àdìsí mi wa tó ṣàlàyé rẹ̀ ó ní tó ṣe pé gbogbo ntí ó jẹ ntí ó mu eré nǹkan yẹn ló di síbi lápẹjú ẹ̀kẹ́ yẹn onímọ́tò lásìkò yìí kí wọ́n lọ sí travel ìgbà tó wà lọ́nà traveling mọ́tò rẹ lọ bá wọ pé jẹ́ kí n ra kí nìkan bí lẹ́nìkan kẹ̀dé lọ bá wọ̀ vúú lọ bá gbé lọ bí ìdààmú sì báyàn tó pé a gbogbo owó tí nàánà ló wáyé àyìn níkà ó tó wá jẹ́ pé nínú gbó kìjìkìjì náà ni so tó yí pé ẹni yẹn nǹkan gún rẹ̀ ó ti sọnù gbà tó wáyá àdísì gbé wá pé bó ti wá rẹ̀ ó ti yẹrẹ tó ní nǹkan ó ti wá wá wá ó ti wá rẹ̀ ó ti wá tọ́ ọwá fẹ̀yìntì síbi kan gbà tó kàn yá yóò wò sùn báyìí ọkàn tó bá nǹkan ogun rẹ̀ wájú rẹ̀ ni bínú rẹ̀ ó ṣe dùn tó pé a so pé bínú ẹni yóò ṣe dùn tó ọlọ́wọ́n bá máa ń dunnú sí kéèyàn ò túbá ju kí èèyàn ó rí nǹkan ọ̀gbìn yẹn tó ti sọnù lọ àbí nǹkan yẹn tó ti ẹ̀ sọnù wọ̀lẹ́mú wa man taqarraba ilayya shibran olúwa ní ẹni tó bá ń sún mímí ọlọ́run ọba ní gẹ́gẹ́ bí shibran lílù kàkan báyìí níbi kéèyàn na àtàǹpàkò àti ìfábẹ̀lá kéèyàn na tọ̀tọ̀tọ̀tọ̀ oná pè ní shibru téèyàn bá rọra súnmọ́ ọlọ́run ọba ní òǹdíwọ̀n àtàǹpàkò olúwa ní taqarrabtu ilayhi dhira'an nínú súnmọ́tọ̀ ní òǹdíwọ̀n ìgbọ́n kan omi pé bí ẹ bá ti ń súnmọ́ ọlọ́run bá tó ọlọ́run máa ń fẹ́ràn èèyàn jù bẹ́ẹ̀ lọ kí ọmọ nípa ẹlòmíì yóò sá máa wá ọ̀nà tí ó fi rí ojú rí ọlọ́run ọlọ́run ni ìyìn fẹ́ ọ à rọ o wọ́n takò àdìsá nẹ́bí yanyan èèyàn gbọ́dọ̀ rú bẹ̀ rárá wọ́n takò ìlànà nẹ́bí sọ̀lọ́ wọ́n takò níta nẹ́bí fi wà olúwa ní wa man taqarraba ilayya dira'an ẹni tó bá súnmọ́ mi ní ìgbọ́n kan taqarrabtu ilayhi báàán ní kó súnmọ́ ní ìdùnnà páyányán ní ni pé dọ́bù rẹ̀ ní fi súnmọ́ báàán ní ìdùnnà páyányán báwọn olùwà tó ní wáyé dá akọbẹ́lá ilẹ̀ yẹyẹm ṣí tí ẹrú mi bá kọjú sí mi tí ń ránrìn bọ̀ wá wípé ọlọ́run ọba ló fẹ́ rìn ìyẹn ni pé òun ń súnmọ́ ọlọ́run ní òǹdí wọn bẹ́ẹ̀ ni pé èèyàn ń rìn olùwà ní akọbẹ́lá tó ilẹ̀ yìí òhàrùwẹ́lì èmi gan màá pàdé rẹ̀ bí ẹni tí ń sáré ń sa eré pàdé rẹ̀ nìyẹn ni pé ń tètè fa mọ́dọ̀ pé a ah! ẹ̀wọ̀n tí hadith ń ṣàlàyé fún wa òun náà ni kíkà fi lè mọ̀ bí èèyàn ṣe máa ń fẹ̀mí sí ìkẹ́ ọlọ́run ọba ìfẹ̀mí sí ìkẹ́ ọlọ́run ọba yìí kìí ṣe pé yóò mọ wá ń sún débi pé ọmọ wá ṣàbúrú òun ni aláàjì ẹ má mutí mọ̀ àánú ọlọ́run bá pọ̀ àánú ọlọ́run pọ̀ gẹ́gẹ́ ǹjọ́ ọ̀ràn ju ọ̀ràn ọtí lọ wà rámàtí wọ́n ti àti kúlẹ̀ ṣe ìké ni ọlọ́run ó gbá ìlérí gbogbo nǹkan à tí náà ni wọ́n mú tí ọdún kọ̀sọ́ tí ó mú mọ́ṣẹ́ aburú yìí má òkú sí oúnṣe mọ́ṣẹ́ bọ́ má òkú sí oúnṣe wọ́n sọ pé ìkẹ́ ọlọ́run bá pọ̀ irọ́ òun ìkẹ́ ọlọ́run bèèrè dọ́dún ẹni tí ọba ti ka ọlọ́run bá kún o ẹni tó bá ń ka ọlọ́run bá kún tó ṣe pé bó ṣe wá ń ṣe ọlọ́run ló òun ó wà máa ṣe dọ́ọ̀bù fún ọ bí àṣà àwọn èèyàn tá ní èèyàn ẹ̀wọ̀n ni wọ́n máa yí ó sì ń fa abákéké gbá ńlá èèyàn máa ń fi abákéké gbá ńlá lọ́dọ̀ ọlọ́wọ̀n ọba ni so tí èèyàn bá ti ń ṣe níwọ̀n ọlọ́wọ́ fún ọ ní pípọ̀ so wọ́n á ní wàhálà lafsu ihda riwayati Muslim wọ́n ní gbólóhùn yìí ọjọ́ kan nínú àwọn àgbàwá tí al-Imam Muslim rahimahullah tí wọ́n gbà وتقدم شرعه في الباب ونأتي شلعي سواجه للباب تشواجه وروى بصحيح ونعب ولتنو بخولة مسلم وأنا معه حين يذكرني ونأوى بك وأنا معه حين يذكرني بالنون يذكرني وقول هذه رواية حيث نبني نبو مسني حيث يذكرني يعني كي حين حين بالنون نبي رواية حيث نبني ẹni pé hínà òun ẹni pé hínà wọ́n ní nùnù ní bò mí níbi ìwáyà ní haithu ní ìsẹ́dì hínà na alimamu Nawawi rahimahullah wọ́n tún mú hadisi ní wá nípa ọlá tí ń bẹ fún kí èèyàn kó máa ran kan ọlọ́wọ́n ọba látara ìṣe dáadáa Jabir ibn Abdullah radiyallahu anhuma annahu sami'a nabiyya sallallahu alaihi wasallam lóun gbọ́ta nabi qabla mawtihi bi thalathati ayyami yaqul ó kú bí ọjọ́ mẹ́ta tí anabi sallallahu alaihi wasallam fẹ́ kú anabi wa ni la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhanna billahi azza wa jalla anabi ní gbogbo ẹnìkọ̀ọ̀kan yín ikú ò gbọ́dọ̀ dé bá wa o àti kó jẹ́ pé yuhsinu dhanna billahi yẹn gbọ́dọ̀ ní àdìsọ́kàn yẹn gbọ́dọ̀ ní ìran kan tó dáa pẹ̀lú ọlọ́run kíyàn orí ọlọ́wọ́n ọba sí ọba rí kíyàn orí ọlọ́wọ́n ọba sọba láàánú kíyàn orí ọba tó bá tó máa ń gba tuntun báyàn kíyàn orí bá sọba tí máa ń kẹ́yàn gbogbo ẹ̀ ló gbọdọ̀ jòkó nínú ẹ̀mí rẹ̀ ànábì ilé yẹn gbọdọ̀ kú àfi kí ìmánìyàn ìgbàgbọ́ òun kó dérú séjì yẹn àpè aláàánú lọ́lọ́run bí mùsùlùmí ṣe gbọ́dọ̀ wà ní eléyìí o so eléyìí láti máa rí bí ìran kan àánú ọlọ́run ọba àti ìkẹ́ ọlọ́run ọba bó ṣe lágbára tó Anas radiyallahu anhu wọn náà tún gba ọ̀rọ̀ mi wá ó ní sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul olóńgbò tí anabi sallallahu alaihi wasallam sọ wáyé pé qala Allahu ta'ala àdéhìsí náà àdéhìsí kọ́dùsí ni ó ní yabna adam olúwa ní wọ́n mà nábì adam ìnáka máa dà ẹ̀rùtẹ̀ni wàrà jọ́tẹ̀ni onídájúdájú wọ́n mi yàn lópin ìgbà tó ń bá ń pè mí ọlọ́run ìnáka máa dà ẹ̀rùtẹ̀ni lópin ìgbà tó bá ń pè mí ọlọ́run ọba wàrà jọ́tẹ̀ni tó ń fi fọkàn sọ́dọ̀ mi tó gbà pé èmi náà ni mo lè ṣàánú rẹ èmi náà ni mo lè kẹ́ ọ ghafartu lak olúwa ní màá sì forí jìn ọ ala ma kana mink tóun ti ẹ̀ṣẹ̀ yóò tó bá lè ṣẹ̀ gan tó bá ti túbá tó ló ṣe má bó ṣe lè kẹsẹ̀ ń kó nípọn kó lágbára tó tí tútú báwọn bá ti pé pẹ̀lú mọ́jẹ̀mú rẹ̀ olúwa ní fọkàn rẹ balẹ̀ gàfọ́rùtù mọ́kẹ̀lẹ̀ gàfọ́rùtù àìlẹ́mẹ́kẹ́ni ní kẹwàlẹ̀ ọ̀bàlì kúrà kò ní ní mi lára mi ní kùlà kí ya ẹ̀ṣẹ̀ rẹ̀ yìí pọ̀ bó ṣe lè òkú pọ̀ tó tíyàn bá ti túbá tíyàn jáwọ́ pé ìṣe máa sọ́nà ni àwọn afẹ́sẹ̀ máa ń pariwo wípé gbogbo ẹni tí máa ń ṣe lọ́wọ́ ọba kò sí nínú ìṣesí ẹni tó bá jẹ́ onídáwà kọjá ẹnìyẹn ní ọkàn lórí ìkẹ́ ọlọ́wọ́ ọba sóńtọ̀ ń ẹni tí bá ń jà níkẹ́ ọkàn níbi ìkẹ́ ọlọ́run pé ìṣẹ́ rẹ̀ ti pọ̀jú n tó sọ fún ni pé tètè túbá sọlẹ́yìn nìyẹn lọ sílẹ̀ nìkan lọ lè túbá kí tọ́ ọmọdé wọn wá túbá ní ó túbá lọ́dọ̀ ọlọ́run ọba torí pọ́lọ́wọ́n báyìí náà ni ọba tí ọmọ ń ṣe àforíjì fún yẹn kò sáforíjì lọ́dọ̀ ẹ̀ kankan àfilọ́dọ̀ ọlọ́wọ́n ọba olúwa tó wáyé pé ẹ̀tọ́ tèmi bá ní o ẹ̀tọ́ tèmi náà ló ṣẹ̀ mí tó sì túbá bó ṣe léwu kó lágbára tó èmi ọlọ́wọ́n bó foríjì hàn. yẹ́bùnà adam olóyún mo tún pè ọmọ anabi adama law balaghat dhunubuka àìnáàdà sàmà ẹsẹ̀ rẹ̀ ga wọn á tó fá ọwá kún gbogbo lẹ́lẹ̀ yìí ọwá kan òkè ìyẹn ní kọ́ kan sánmà àìnáàn ọkàn bí pẹ́pẹ́ ẹnu sánmà sánmà sàkfàrẹ̀ ní lẹ́yìn ìgbà tó wá wá foríjì lọ́dọ̀ mi gọfàr tolẹ̀ olúwa ni màá foríjì hàn kí ọmọ wọ pé áà pé áà àbí táwa ti fẹsẹ̀ lé yà lé kó mẹ́ àbí bí táwa ti ṣèrànlé yà lé kó mẹ́ máa sónú ẹ̀ ni gbogbo ẹlòmíì tó kó ń ṣagú tó náà pa burú lálá lòun ṣe yìí wàláì lókun ìgbà tó bá ti blame ara rẹ̀ tó ṣe tán ní tó jẹ́ ẹ̀tọ́ àwọn ọmọ ẹ̀dá mẹ́niyàn tó rí dápadà fún wọn tó fi yókù lẹ̀ láàrin ìwà tọ́lọ́wọ́n ọba olúwa bó forí jiyàn ثم استغفرني غفرت لك قلواتني يا ابن آدم وما نبي آدم إنك لو أطيتني بقراب الأرض خطايا tó bá ṣẹ̀ tó ṣe pé ẹ̀ṣẹ̀ rẹ ó fẹ́ kún gbogbo ilẹ̀ ayé ìtàn thumma lakaitani àmọ́ngbà tó pàdé ní ọlọ́run ọba tó kú la tushrika bi shay'an ó ní ẹbọ tó ṣe pẹ̀lú èmi ọlọ́run ọba ó ṣẹbọ la ataituka bi qirabiha maghfiratan olùwà ní èmi náà bílẹ̀ ṣe fẹ́ tóun èmi náà ó sì fi àforíjì èmi ọlọ́run ọba pàdé rẹ̀ sọ ẹbọ àgbákòláńlá ni àgbákòláńlá náà ni ẹbọ àmẹ́lẹ̀ yìí hadithi kò túmọ̀ sí pé ẹni tó bá wá ṣe ẹ̀ṣẹ̀ míì kó wá ní ṣe bẹ́bọ nìkan ni ṣe bẹ́bọ ni èèyàn lè máa jáde èèyàn lè lu jìbìtì ó lè máa parọ́ ó lè máa irọ́ o ó lè ṣe zina irọ́ o torí pé kí ni anabi sallallahu alayhi wa sallam hadithi mi ti wà ipe tí olúwa bá ń ṣàlàyé fún wa níbí òun ni pé ẹni yẹn kò ní gbére sínú náà tó bá wọná bí ẹ bá ṣe lọ́hùn èèyàn ṣe tí kìí ṣe bọ àmì èèyàn ṣe àwọn nǹkan tó ń jẹ́ nǹkan ìṣẹ́ gẹ́gẹ́ tí mo dákọ lẹ́ẹ̀kan yìí irú ẹni yẹn tó bá wu ọlọ́run ọba tó bá nítọ̀ ọ̀ṣẹ̀mí ń bọ̀ lùdéédéé so ènìyàn jìyà ọlọ́run ọba yọ wọ̀n náà so ẹ̀yìn ìgbà yẹn látara pé kò ń ṣẹbọ nítorí ò ṣẹbọ kò ń bè kú kò ní pàró ọgbà fáyé lè ba tòun jẹ́ kò ayé ọgbà pé tíyẹn bá kú ayé sì yín ọkùnrin lọ́rùn kì í bá wọn sọrú ẹ̀ kò bá wọn ní lẹ́nìí so ọgbà pé ọlọ́run náà lọ pa táìmù rẹ̀ tó náà ni tó yẹn ni pé ìmánì rẹ̀ jòkó àdánwò ní kan ó ní lágbájá àwọn ìyá yìí ọlọ́kọ́ sànú pẹ̀lú wọn ni wọ́n sà ń hàn yàn lè mọ̀ káàkiri ní tó gbúrú àwọn ọ̀rọ̀kọ̀rọ̀ tí ò sí nínú ìgbésí ayé rẹ̀ tọ́lẹ́sọ̀ sọ́la ni pé tí yàn bá lọ lè bọ́ lọ́n pẹ̀lú àwọn ẹ̀ṣẹ̀ míì olùwà ni a ah, kò ní nìyọ̀n láti foríjì hàn tó bá wù òun gan òun tiẹ̀ lè má bí irú yẹn ni anẹ́sọ̀rọ̀ sálà ń ṣe lálàyé fún wa níbí yìí ó ní bí kọ́rọ́ bí ha maghfira وقال حديث رواه الترمذي وقال حديث حسن sheekhu wa ni gẹ́gẹ́ bá ṣe mọ̀ nínú ṣe sí alimami nawawi ipe ànána sàmà ìfọ̀tìlà àìn kíla ma àìnà laka minha ayidọ̀ arọ yẹn ni pé tó bá hàn sí ọ ayidọ̀ arọ ìdá rafa'ta rasak nígbè tó bá gbójú sókè báyìí ibi tójú rẹ̀ bá ká wọn náà ń pè ní anan wakil àwọn kan ní owó sahab wọn ní òun gangan ní ẹ̀ṣújò tá à ń rí وقراب الأرض يتم قراب الأرض بدم القاف وقيل بكسر من قراب أبي قراب والدم حصاح أما قواني دم أوني طبعا مدري قراب يلي دانا من قراب tó wà ẹ̀ṣàrò ètò agbájúmọ̀ jù wà wà náà ni máa yọ kọ́ọ̀rì omil àhà tó súnmọ́ kúnkún kẹ́kẹ́ gbogbo orílẹ̀ ayé bí alimami Nawawi rahimahullah bó ṣe mú àlàyé wá ní nípa ọlá tí ń bẹ fún kí èèyàn kó ní ìfọkànbalẹ̀ àbí ìmọ̀ràn kan àánú ọlọ́wọ́n ọba mọ̀ràn kan rẹ̀ fúnra rẹ̀ sí mọ̀ràn kan rẹ̀ fún tó bá jẹ́ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ máa ja àwọn èèyàn lọ́kàn níbi àánú ọlọ́wọ́n ọba àdìsí kan ń bẹ tí mo ṣàlàyé láàrin ọ̀rọ̀ yìí níbi báàbù ta kà ìtàn Ànábì la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhann billah Ànábì ní ẹnì kankan gbọ́dọ̀ kúnnù mùsùlùmí àfikẹ́ni yẹn kó ní dhann tó dáa pẹ̀lú ọlọ́wọ́n ọba nílò àfàmà ń pàkíyèsí pé gbogbo àwọn ìbádà tó bá ti ní í ṣe pẹ̀lú bídà tó pé ìbádà tó lọ́wọ́ ọ̀ràn wa náà lè yàn ń jẹ́ ìbádà tá nẹ́bí sọ̀lọ̀ sọ́lọ́mù ọ̀ràn wa náà lè yàn lọ lè ń jẹ́ irú ẹni yóò ti wá fọkàn sí póun ní àwọn iṣẹ́ tó tóbi lọ́dọ̀ ọlọ́wọ́ ọba ẹ̀mí ló ti fọkàn sí irú ẹni tí ń fìtí náà ara rẹ̀ nísìn tí ó gba rájàbù tí ó kó lé tí ó lòun ṣe kálúwà àwọn òní lára òun ṣe lọ́wọ́n ọba òun tún ṣe ọlọ́pọ̀ tó ń ṣe alúwà òun tún ṣe lọ́wọ́n ọba àwọn kọ́nà òun ṣe ń tọ́lọ́wọ́n ọ̀ràn tánàdí ọ̀ràn kálúwà tó lẹ́yìn náà òun tún ò ní jáde kírun tí wọn náà fi tí ògbé ọba ti yí ọ tí ọba yí ọ pé bí dáa wọn náà kọ́ wò àìní jáde kírun jàmá rẹ lẹ́yìn náà òun rí lọ sí jímà tó gbogbo eléyìí ó ń tọ̀hún àmọ́ngbà tí ń ṣe é inú rẹ̀ ọmọ dùn wọ́n mọ̀ kódà yóò tó mọ̀ fẹ́ fò kódà lómi tó bá ti rẹ̀ mọ́lé tó bá ṣe láìka láti seven thousand bóyá twenty one days kan àlìjẹ̀nú yóò mọ̀ kó sí la yóò mọ̀ lálà burúkú yóò mọ̀ ló ń geri ẹsìn fún wọn agbéra ní aláfóhun wọn pé ẹ̀sìn ẹ̀sìn ọba àwọn ọba ogun àwọn wòlí ni wọ́n wọ́n pẹ́ta ní ogun ta ní ogun wọ́n kàn gbé mugun báyìí ni ah ní olóòwò àgbẹ̀ ah, ah wàláì ah àwọn ọ̀rọ̀ yìí so ṣètọ́nì ni olóòmọ wá wúra rẹ̀ ipò tá a wà níwájú ọlọ́wọ́ báyìí ipò tá a wà ah èmi ni kìnnìkan èmi ni kìnnìkan oríṣiríṣiríṣi náà mọ̀ wá sọ nǹkan kan kọ́ ọ̀nà ọ̀nà bídà tó gbà ṣe ìbádà náà ni ó lè débẹ̀ ẹnìkan bẹ́ẹ̀ ń gbà kan ládùúgbò wa olóhùn jẹ gáúsù ìgbà tí èmi náà sì wà nínú súnfín gbà ọ̀ wọ́n á lọ lé bá ń lé ńlé balógun lé wọn mo ní gbogbo àdúgbò yìí kò sí àlámà tí ń jẹ́ gáúsù yà mẹ́ẹ̀ asàfúnlá ìlọlẹ́mọ́lẹ́mọ́rán sí ni mọ́kọ́lọ̀ lè bá èmi àti afánùrúdín eh, ọ̀gáníjà lákọ́lọ̀ lè bá pé afá yìí n tó ń dáwọ́ léyìí eléyìí ga gankan so torí oríṣiríṣiríṣiríṣi ní máa ń ṣẹlẹ̀ ńgbà wọn ọmọ mi lè máa wò báyìí ó lè máa pariwo ya Rasulullah ìmọ́lẹ̀ ànábì níwọ̀ lókè yìí ó wà àà níbo níbo so irọ́ isa sá pọ̀ lóríṣiríṣiríṣiríṣi èmi àtàfáwà lọ lè bá ń lé gbàtọ́ ya kọ̀sá jáwọ́ náà níjọ́ kan wá ráwọn ọmọ rẹ̀ kan wọ́n á ní kí láfáà yín lóhun dìnà onígbà ojú òun ní gbogbo àdúgbò yìí kò sí níjẹ́ bẹ́ẹ̀ kọ́dà Ìlọrin yìí kò sí níjẹ́ lámọ̀ rẹ̀ kí lèmi bẹ́ẹ̀ sì lérí èmi bẹ́ẹ̀ sì lérí sí èmi ká ọmọdé lọ́rọ̀ lè sọ fún ọ̀la òbí ó dìde lẹ́ẹ̀kan náà lọ́wọ́ bá mi ní kí làmí mú mo ní ẹni sọ fún ọ ọwá ní ẹnìkan ẹ̀yìn òun náà kọ̀ kìnnìkan kìnnìkan àwọn kan náà ńláàlá òun náà sì ń láwọn aláhùn ẹnìkan tí wọ́n fẹ́ lọ gẹ́gẹ́ nù kọ́lọ̀ olóhun lọ sọ́dọ̀ àwọn àfáà kan nílọrin ìgbà tó ń débẹ̀ nìkan pé wọ́n ní ẹgbẹ́ nílò tó àwọn aláàrẹ̀ yìí kìnnìkan à mo ní ọlọ́ọ̀lọ́bẹ̀ mo ní sọ́n kí mo súnmọ́ àfà yìí ìbí náà lọ́bẹ̀ ń lọ lè bèrè bá ó ní kí lọ lè bèrè mo dọ́dọ̀ àfà àfà ní èmi ọ̀sọ́ bá ń fún un ìgbà tó lóhun lálàá wọ́n ń gbé oúnjẹ sí fún fún wọ́n ń wé láà ní fún fún wọ́n ṣe kíní kan fún un tí mo wí fún ni pé ọwá ní òun wọ́n gbọ́ wálé mi ní góòsù èmi ni mo di kíní kan mi ní bàbá wọn sọ pé èmi ọmọ tí ń jẹ́ kóòsù kóòsù mo ní mo ní ìmọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ ìmọ̀ tí ń jẹ́ kóòsù ìbọn rí àmọ́ tẹ́mi sàtọ́ fún ni pé mà sí àyàkálẹ̀ kò sí yìí bóyá èṣù náà ló súnmọ́ mà sí kò sí tẹ́mi gbogbo nù wọ́n á padà mú ní àfáà ẹ̀sìn ń parọ́ mọ́ lágbájá àti ọ̀pọ̀lọ̀ lágbájá mo ti kéwú wọ́n sọ fún yín wọ́n ní àwọn ní ẹ̀mọ́ ti kò tí ó ní ẹ wọ́n ní kó bà lè rìnlẹ̀ wọ́n ní wọ́n ní kọ́ lè mọ́ rìnlẹ̀ kọ́ òun wọ́n náà ní bóyá ṣe ìtọ́ àlùmí tó máa yí so bí mo ti lọ gẹ̀ ní aláhùn aláhùn ó lè lálàá lóòótọ́ mọ̀nà àmọ́ kí ló fa àlá àwọn tí yẹn bá ti ń gbé ìbádà gbọ̀nà bí dáa ah, wàláì ṣètọ́ ni yọ wọlé straight ni ètò wọlé sí yẹn la straight ni ọ̀nà tí òrújú ni tó kọ́ lọ́kọ́ mọ́ṣá sànú fún wa tó bákan náà wọ́n ní la yamutanna ahadukum illa wa huwa yuhsinu dhanna billahi azza wa jalla ẹni tó bá wọ́n ń ṣe ìbádà lọ́nà bẹ́dà gbà tó bá di kó fẹ́ kú náà àfáfi máa ń sọ̀rọ̀ lára nípa ọ̀rọ̀ bẹ́dà súnà sí ni gbogbo tó bá jẹ́ onísúnà yọmọ ṣọ́ àwọn lára kò sì ní yọnu sí bó ṣe lè kọ́ máa ní ìfidélé àṣẹ̀sìn eléyìí ni òye ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́lú mi bá rí pé ọba ṣe kíní kan mọ̀nà kí ló dé ṣe lè tún ṣe kíní ni bó ṣe lè wù kọ́ mọ ìyẹn fi bídí àṣẹ̀sìn ni bó ṣe lè wù kọ́ mọ kọ́lá ìwò òkúta ló ń sin bá ti sìnkú tán ìrún àdúà ni ìrún àdúà ni ẹ kírun sílá tán ẹbá ti kó mẹ́ tán ẹ̀bù mọ́ sáré ẹbá ti bó mọ́ sáré tán ẹ̀dùn ẹ̀kẹ́ bó ẹbá ti bó tán anábí oní sẹ́lú lọ aláàkíkùn wọ́n sẹ́kùfèrú lọ wọ́n iná ánú yóò sẹ́lẹ̀ nkálukú túká ẹmọ tọrọ àforíjì fún bó láti rí alẹ́ àti àlẹ́kùnú iná àtẹ́ná kúrò aláwù kìníkẹ̀ẹ́ níbo ní rí ẹ̀dà rí ẹ̀dà tí bá rẹ̀ rí ẹ kírun sí la kọ́lá àwọn tó sọ pé ẹ̀yìn ẹ̀kẹ́ ní lákọ̀ọ́kọ́ suratul Fatiha ẹ̀kẹ́ lákọ̀ọ́kọ́ ẹlẹ́kẹ́jì sọ̀látò ibrahimiya ẹ̀kẹta ẹ̀sàdúwà fún òtítàn kò sí nǹkan kan mímọ̀ lẹ́yìn yìí òun so tẹ bá ṣe yíhun tán ẹ̀ríkẹ́ ẹ̀rí yún nísìn ẹ̀rí yún wà ta ló takò yín lílé ìrí yún èyí tẹ́ máa ń takò yín lérí rẹ̀ náà ni pé kẹwàá ní ẹ̀sà sọ̀látò ibrahimiya àbí tó bá wù ọ́ sádẹ́bì ló fi gbá bí tó bá wù ọ́ ẹ̀ sádẹ́bì ló wí pẹ́ pé àbí èyí tó bá wù ọ́ so yíhun bẹ́ẹ̀ nínú tí èèyàn máa ń sọ pé eléyìí ọ̀bá mu so òun ni pé tí wọ́n bá ṣe ta ló tako ìrun kíkiri ìrun sókù ẹ lè gbọ́ torí pé kí ni ọlẹ́rìí tó fẹsẹ̀ múlẹ̀ ta ló tako pé ẹ má bo òkú yìí mọ́lẹ̀ rí ìyá irọ́ wà ẹ má bo òkú mọ́lẹ̀ o ní kí ló dé kan ní àbídíà ní àbá ta ló tako rí so òun ìbẹ̀ ló ti ayé kẹwàá fura nke a ó dà ìpele yìí kò sí lára ẹ̀ náà ìtú òsílára ẹ̀ yẹn dúró bẹ̀ pẹ̀lú àwọn èèyàn láàrin yóò fi mọ̀ pé àṣílẹ̀ yóò sí lára rẹ̀ àsáwọ̀ ni so náà ni bó ṣe lè kọ́ mọ ẹni tó bá ń fi bídíà sẹ́sìn tẹ́sìn wá pọ̀ bá mú lójú tiẹ̀ bóyí ṣe ń ṣe ọlọ́run ó sì mọ kú dànù ọlọ́run tó máa kọ ẹ̀ṣẹ̀ fún yóò mọ kú dànù yóò mọ kọ ẹ̀ṣẹ̀ fún tó bá díjọ́ tí ó bá wá kú yóò wá fọkàn sí pé gbogbo

ìyẹn gbọdọ̀ kú lẹ́nu tí ó ṣe pé zọ́nù rẹ ìmú tó ń rú pẹ̀lú ọlọ́run ọba rẹ ó gbọdọ̀ dáa ṣùgbọ́n àwọn nǹkan yìí náà nìkan tó lọ́ mọ́ ọ̀rọ̀ àkídà táwọn afẹ́sì sí ni a máa pariwo káàkiri àbí àwọn afẹ́sì ti ẹ̀kọ́ tó lú ọba gangan tó ní ká máa pariwo káàkiri tó bá ti ní í ṣe pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ àkídà ò yá àwọn èèyàn tó bá ti ní í ṣe pẹ̀lú ọlọ́run àkídà ni tó ní í ṣe pẹ̀lú ànábì àkídà ni tó ní ń ṣe pẹ̀lú àwọn màláíkà àkídà ni tó ní ń ṣe pẹ̀lú tíra ọlọ́run àwọn tíra ọlọ́run àkídà ni tó ní ń ṣe pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run àkídà ni tó ní ń ṣe pẹ̀lú jọ́gbìn ní alkiyama àkídà ni òun ni pé n téèyàn ó dì má ẹ̀míyàn ntẹ́lómi ọ̀fẹ́ gbọ́nù so ní tó bá ti jí òdòdó tí bá ti fẹ́ gbọ́ ìyẹn ọmọ yìí olódò sí ọmọ yìí olódò sí tẹ́ bá ń gbọ́ mùdírù mọ́ríkà sí ní ìsìn àbíbù ó ti yí olódò dé pé Ah, ẹfọ́ di sí pé hé irú èwo lè wàláhì wọ́n gbé kíní kan sórí whatsapp ẹni tó wọ́n máa ní kó rí gbọ́ disneylight ala rọ́dù ọwà rẹ̀ lérí rẹ̀ fún un <laughs> fa ateris subhanallah itiraz itaroza ah la ilaha illallah ọmọ tó ma ti ń jẹ́ eh, ah ìwọ́n pẹ̀ dákùn wọ́ yìí kéwò ló ń kọ́ àwọn ọmọ gan àwọn ogan ní àwọn owó ní kéwò lọ́dọ̀ wọ̀ yìí èyí tẹ̀sí lọ́kẹ́ ní yìí kéwò lọ́dọ̀ rẹ̀ nínú kọ̀rọ̀ ayé kéwò ẹni tí ń bóra sí ìrìn kí wá ní yóò wá ní kọ́ sábẹ́ àá yóò ní kó bomi sábẹ́ náà wá ní ìtázàrọ̀ so náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsọkúsọ tí ń jáde lẹ́nu rẹ̀ wàláhì asluhu aljahl manba'uhu aljahl maghrazuhu aljahl ìpínlẹ̀ ọ̀rọ̀ ń wàláhì àìmọ̀kan ni táìmọ̀kan bá ti kú àà wàláhì ọ̀rọ̀ òfúyẹ́ àmọ́ táìmọ̀ kan bí ilé kí sí yàn lá ah wàlá sí àmọ́ wọ́n tó wá ń gbé ọ pé ìwọ́ni ìwọ́ni ìwọ́ni ìwọ́ni àtàwọn tó mọ kéwù gan láwọn tí ń tẹ̀lé gan àwọn náà múnábì kí òjì gbádùn sẹ́gbẹ́ ìtọ́ bá mọ kéwù ọyọ kó pèpè wàlá ìmọ̀lérò ìjọkúsọ̀ lẹ́sọ ní àná ní ẹ̀ kí ni wọ́n sọ àbí aláyà ẹ̀ ni yóò bú aláyà rẹ̀ ní àwọn ẹ̀tí wá bẹ̀rù rẹ̀ torí aláyà ní ma ń bú o àbí plé kọpọ yìí ni aláyà ní ma ń bú o aláyà ó dò lẹ́nu rẹ̀ bí aláì kò sí úsùwà kò sí kúdúwà kò sí ìjọmọlúwàbí wọ́n àmọ́ ní alùsúnà ọ̀hàn lọ́mọlúwàbí dáa ìwọ gan ọmọlúwàbí dáa lára tiẹ̀ ẹ ma wo nísìnyí ẹ wò pé àá ah, ah, kí wò lélẹ́ yìí ó lè wallahi alazim tẹ́ bá gbọ́ ọlọ́run jẹ rí sí ọkà mí ọlọ́bẹ̀ ní ìbá ti sí kalẹ̀ wọ́n lágbára o ọlọ́run jẹ rí wallahi ẹ gbọ́ pé hé èyàn olùpọ̀ ọmọ gáràjì gan-an ó lè ṣe jù yíò lọ ọlọ́run bá ń gbọ́ ẹjọ́ ẹ̀kan nínú àwọn mùsùlùmí kan lọ sọ ọ̀rọ̀ fún mi nípa lẹ́sọ̀ ìtọ́gbọ́ sọ wá ní pé mo wá fẹ́ kí n ṣèwádìí nípa nǹkan yẹn mo fẹ́ mọ ẹ̀rí mo fẹ́ dólé lérí bàbà. kí lorúkọ ẹ àtàndá àtàndá sọ́ọ̀lì ló kọ́ mi. mo wá sí marcus má pè mí lórí fóònù mọ́. Ah, ṣùgbọ́n máa ń pè yàn lórí fóònù ni. Ah. orí ẹ̀ ò da pẹ̀lú nǹkan tí mo sọ fún ẹ. orí da fún ẹ yálà yẹ ẹ yálà yẹ ẹ káyé òní da pẹ̀lú òkú ọlọ́run. ọ̀la ọ̀la ọ̀la ti máa ní. mo ń bẹ̀rẹ̀ ní ọ̀rọ̀ ẹ bó lápá lọ. wà á wá ni. sórí ẹ àìlẹ́kọ̀ọ́ ẹ àti àtòrí ibú tó ń gbé kiri. ọlọ́run ní jẹ́mi. orí ibú yẹn dẹ̀ máa bẹ kálẹ̀. orí ibú yẹn máa bẹ kálẹ̀ nígbà tó kú ọlọ́run. ọlá iṣẹ́ tí mo ṣe tí wọ́n bá ní bẹ́ẹ̀ kan tó bá fẹ́ bẹ̀rẹ̀ owó ṣe wá tí wọ́n bá lájà tí wọ́n bá lájà ẹ̀rọ ṣe wá kò ní dáa fún ọ. ṣe tó fúlẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ dàpọ̀ ẹ dá kẹ́kẹ́ gbọ́ ẹ dá kẹ́kẹ́ gbọ́ ẹ dàpọ̀ ẹ dá kẹ́kẹ́ gbọ́ wàláì kó kálukú wa náà kájọ gbọ́ kájọ wo pé ọmọlúwàbí dà lára eléyìí wàláì. ẹjọ́ ẹjọ́ mọdúrú ni mo fẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀. mùsùlùmí kan náà ọ̀rọ̀ kan fún mi nípa lẹ́sọ̀ ìtọ́gbọ́ tó wá ní pé mo á fẹ́ kí n ṣèwádìí nípa nǹkan yẹn mo fẹ́ fẹ́ mọ ẹ̀rí mo fẹ́ dúró lérí kí lorúkọ ẹ. Ah, àtàndá àtàndá sọ́ọ̀lì ló kọ́ mi. mo wá sí marcus má pè mí lórí fóònù mọ́. àbúrò ah, máa ń pè yàn lórí fóònù ni. Ah, orí ẹ̀ ò dáa pẹ̀lú nǹkan tí mo sọ fún ẹ. orí dáa fún ẹ yálà yẹ ẹ yálà yẹ ẹ ayé ò ní dáa pẹ̀lú òkú ọlọ́run. ọ̀la ọ̀la ọ̀la tí wọ́n ní. mo ń bẹ̀rẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ ẹ bó láfa náà. wàá wá ni sórí ẹ àìlẹ́kọ̀ọ́ ẹ àti àtòrí ibú tó ń gbé kiri. ọlọ́run ní jẹ́mi. orí ibú yẹn dẹ̀ máa bẹ kálẹ̀. orí ibú yẹn máa bẹ kálẹ̀ nígbà tó kú ọlọ́run. ọlá lájà tí mo ṣe tí wọn bá ní bẹ́ẹ̀ kan tó bá fẹ́ bẹ̀rẹ̀ owó ṣe wá tí wọn bá lájà tí wọn bá lájà ẹ̀rù ṣe wá kò ní gbà fún ẹ. ẹ wò kan ẹ kan wọ́n wá tẹ́ pẹpẹ ọ̀rọ̀ ó ní wọn bá òun bu òun sọ pé nìkan lẹ́kọ̀ọ́ láti súnà kí ní kọ́mọ ló bu wọn òun ni pé tí mo ti náà gan pé ọ̀rọ̀ àkídà ẹ̀ẹ́dà kò fẹ́ béèrè ẹ̀dàkùn mo fẹ́ mo fẹ́ béèrè kankan ah kí ló fẹ́ béèrè náà àbí wọ́n ní kọ́ wá sí mọ́ríkàzì sí tẹ́lẹ̀ ìbàdì àwọn mọ́ríkàzì kí ló ṣe fún ẹni tó rí ẹni tó rí tó ti rànjú mọ́ tó ń ké mọ́ tó ń sẹ́pẹ̀ tó ń so bí tí mo ti lọ gan ni pé ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà so kìí ṣe nǹkan tí àwọn afáàsúnà mọ̀ bí ń ṣeré so bẹ́ẹ̀ sì ni kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn aláìmọ̀kan tó abẹ́ ọlọ́wọ́ bá fún wọn àti kẹ́ni yìí gan ọlọ́wọ́ kọ́ mọ́ṣá kó tọ́ owó asọ́ náà kó ṣàlékún tó fún ọgbọ àhádà wa sọ́rọ̀ lọ́wọ́ Muhammad wa ilẹ̀ hẹ́ni wa sọ́rọ̀ sọ́rọ̀ náà. Assalamu alaikum. oníbẹ̀rẹ̀ ẹ̀dá kan ṣé téèyàn bá gba àwẹ̀ tó yọ sàká tó fún àwọn aláìní oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n orúkọ máa ń dé oúnjẹ mọ́ ara tí rẹ̀ yóò gbó wọn yóò gbó wọn àjẹ́ náà. náà ṣe rí Ibere yìí àti ìdáhùn tí a ń ṣe yìí wàláhì àmì tó lágbára ni láti fi dá onísúnnàmà ẹnìkan náà ní kọ́ sọ gbogbo pátipàti kan tán yà ń jò ní ọ gbogbo tí ọ sọ tán ọtakò súnà ọ sọ gbogbo ẹ̀ brọ́dà ọ̀hádìsúnà kan wá jáde sí i ó <laughs> ní kọ́ mọ́ bèèrè ẹ̀rọ tó ní wá bá mi ń di mọ́tò mi àṣebí tí di mọ́tò ló ti sọ̀rọ̀ tó òun ni pé wọ́n yé gbà bèèrè wọ́n bí díà wọ́n yé gbà bèèrè tó láti rí ó tú ń tán rán yọ ya nìsín tó òun ni ara àánú ọlọ́wọ́ bá ní kí o tẹ̀ láǹfààní láti lè bèèrè tó kí o sì rẹ̀ tí ó dára lóhùn tí o bá sì yé yóò ní pé kò yé ìtí ọba mọ̀ lọ́gbà èèyàn má ó kò sí tó jẹ́ aburú ń bẹ̀ náà wọ́n ní ìbéèrè tí ó ṣe pé ó ń kírun ó ń ó ń hajj ń de so wallahi tó agbó bá nígbàgbọ́ pé ó ń dè yẹn náà ní ń sọ́hun ó ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين ń tọ̀hún wà láì gbogbo ìṣẹ̀lẹ̀ ni ó bàjẹ́ yányán tó bá lọ ájílẹ̀ mi ọgbọ̀n gbogbo ẹ̀ yóò bàjẹ́ ni lópin ìgbà tí bá ń ṣe ẹbọ kìí ṣe yóò ní ká tẹ́ bọ mí náà tí wọ́n bá ń ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ yányán yóò bàjẹ́ naanị musulmi mùsùlùmí jina si sí ti ń jẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba tó wọ́n lọ orúkọ rẹ ni kàṣíà kàṣíà àwọn amadiya ní ìpìyà and kàwọn kú after them. náà pé tó bá jẹ́ tó ṣe pé ìgbàgbọ́ ti ń ìgbà pé anabi sallallahu alayhi wa sallam kò jẹ́ṣẹ́ tọ́lọ́wọ́n bá ran kò fi Ali jẹ khalifa lẹ́yìn ara rẹ̀ àbí àwọn sọ̀hábà nabi sallallahu alayhi wa sallam wọn kì í ṣe mùsùlùmí Abubakar Umar Usman tó nígbàgbọ́ pé kékeré ni wọ́n ìyàwó anabi sallallahu alayhi tó nígbàgbọ́ pé kékeré ni irú ẹni yẹn èèyàn gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ èèyàn gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ ṣé àná ẹni tó gbà pé anabi sallallahu alaihi wasallam òun kọ́ ni ìgbìyàn anabi ọlọ́run ọba tó gbà pé màdí gurmirsa ahmadu gulam ipe anabi ọlọ́run ọba ni àbíkọ́ gba wá ilé ìgbàtà anabi lọ tán irú ẹni yẹn ahmadiyanu ahmadinu ìgbọ́dọ̀ kírun lẹ́yìn sàlámà ikú sáà onígbòye ni ṣé èyàn lè fi síbí stone tàbí àwo báwò àbúrò jẹun ṣé alùsùn náà lè ra mọ́tò àbúkọ ní fẹ́ four bedroom flat. a ó bèrè dábàá àbẹ̀rẹ̀ rẹ̀ dá o ohun tí o bá yíyàn pé o bèrè èèyàn lè fi síbí jẹun èèyàn lè fàwọ jẹun bákan náà èèyàn lè ra mọ́tò èèyàn lè kọ́lé bedroom flat kò sí tó burú bẹ́ẹ̀ kò sí tó burú bẹ́ẹ̀ o ìtọ́kàn ṣẹlẹ̀ ni pé tó bá ti jẹ́ pé ọ̀nà halal bá ni kò sí tó burú bẹ́ẹ̀ sọ wallahu a'lam nítorí mo fi ní pé ìbéèrè tó dáa ni ẹlòmí oríṣiríṣi ni mo ń gbọ́ bí tó bá ti lóun ti súnà oníṣìn ọmọ ní lè fi síbi jẹun náà tó bá ti lóun ti súnà oníṣìn ọmọ ní mọ́tò gúngàn ọ̀dà sẹ́pọ̀ àwọn kan bẹ̀ wọ́n ní súnà náà làwọn ń ṣe ẹsẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ náà wọ́n ń gbọ́ àkiri àti àti ràǹkọ́mí so irú àwọn eléyìí àìgbọ́ ẹ̀sìn yé ni àìgbọ́ tí ń jẹ́ súnà náà sọ̀tọ́ àṣẹ́lẹ̀ àìgbọ́ yé náà ní dààmú so wọ́n lọ wà áyì ẹlòmí lè má gbọ́ rí àmì èmi ti gbọ́ rí kódà èmi ti rá àwọn ẹni tó fẹ́ wọlé àwọn àwọn oníkiní àwọn tó máa ń fi àwọn àṣàbọ̀ ọlọ́pàá wọ́n mọ́pa lọ́wọ́ ní bá nẹ́bí sí wọn mọ́pa kírun tó lẹ́yìn náà wọ́n sì ní kẹ́tẹ́kẹ́tẹ́ àbíkan ní ránkúnmí àbíkan wẹ́sìn wọ àwọn kan bẹ ní Ìbàdàn bẹ́ẹ̀ kan ṣe bẹ́ẹ̀ darí so wọ́n lọ àwọn àìlẹ̀ wà náà Assalamu alaikum. onílò ní ẹlẹ́kọ̀ọ́ bá wọn sọ ìlànà ìjìyà sí bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ máa parọ́. anabi sallallahu alaihi wasallam nínú hadithi Abu Hurairah radiyallahu anhu anabi ní tí ẹ bá ń parọ́ sọ́yẹ́rì pé kọ́dà ibùn nínú àdámọ́ mẹ́ẹ̀dámọ́ ènìyàn náà so irọ́ ò sí nínú ìròyìn tó dáa tó ní òkúrọ́ léèyàn kò sẹ́ni tó wọ́n ní òkúrọ́ ni tó ń jáde sí àti ọmọ àyàn wọ́n tó bá ní olódodo èèyàn lẹ́ni yìí òun náà yàn pé wọ́n fi ìròyìn tó dáa wọ́n fi ìròyìn wọn bó ṣe rí nínú àdámọ́ ẹ̀mí ènìyàn wọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lórí nínú ẹ̀sìn tó ẹ̀sìn kò kò fún wa ní àlàfo rárá bí ká máa ká máa parọ́ so nínú àwọn ẹ̀ṣẹ̀ láńlá àlìkàbá ìròyìn ìgbóná àwọn ẹ̀ṣẹ̀ láńlá náà ní irọ́ pípa wà tó ṣe pé tán bá ń dákọ̀ pé ẹ̀ṣẹ̀ láńlá ilé ẹ̀ṣẹ̀ láńlá ilé kí ọmọ parọ́ ara ẹ̀ṣẹ̀ láńlá ni sòkò ìsínú ròyìn tó gbọdọ̀ máa fi ròyìn ẹ̀ bá jẹ́ mùmínì gidi kọ́ra nẹ́bí sọ pé la yakdhibu al-mu'min na yakdhibu wa la yakdhibu al-muslim na yakdhibu wa huwa mu'min gbàtí yẹn bá ń parọ́ ẹniyẹn kò ní parọ́ kó tó jẹ́ mùmínì gidi tó pé bẹ́ẹ̀ ni anẹ́sọ̀ sọ́lá mi pé alaykum wa iyyakum wal kadhba náà bí fa inna al-kadhiba yahdi ila al-fujur irọ́ ní ma ń lè dìyàn dé gbogbo wa bú ìyá ara burú ti mẹ́ mi rọ́nà aburú mi tó rò pé yóò rọrùn fún wa láti ṣe irọ́ ó sì ṣe rọrùn fún yàn irọ́ wọ̀nyàn dé gbogbo aburú tí yàn fẹ́ dé gan irọ́ sun yàn dé bẹ́ẹ̀ anabi wa wal-fujuru yahdi ila an-nar tí yàn bá di pé yàn ń wúwa pò kí yóò lè dìyàn dénú ni anábi wala yazalu ahadukum yakdhibu hatta yuktaba inda Allahi kadhaba anábi ní tí yẹn bá parọ́ parọ́ parọ́ parọ́ parọ́ wa yataharra al-kadhiba tó wáyé pé irọ́ sáwà mú ní ọ̀kúnkúndùn wọn ọlọ́run wa ní ẹ̀kọ́ kọ ẹni yìí sára àwọn òkúrò èèyàn ọlọ́run kó ṣàánú wa wọ́n ti ká kó kọ́ wa sára àwọn òkúrò èèyàn o ọlọ́run kó ṣàánú fún wa náà nínú ìyí sẹ́tẹ̀yìn bá pẹ́ jí láti kí ni wà ṣùgbọ́n tí ohun ohun tí òun sì òun sàn bá ti yọ ǹjẹ́ ìyẹn lè kírun nígbà tí òun ti yọ. tó bá ṣe pé ẹnìyẹn ó ní ẹskíùsì látara pé bóyá ọ̀rẹ́ ní tí ó jì tó àbí kì í ṣe pé bóyá ó ti sọ di lemọ́ lemọ́ lemọ́ lemọ́ tó ìyẹn inú dẹ́n ìmọ̀ pẹ́ jí ìyẹn náà gbọ́dọ̀ dènà tí nǹkan báyọ̀ òfin máa ṣẹlẹ̀ síyàn tura nabi sallam ní pé asqalu salat ala al-munafiq aw asqalu salatin ala al-munafiq al-isha wa subh ìrun àṣùbà àti ìrun ìṣà ma ń ṣòro kí bẹni tó bá jẹ́ mùnáfíkì ẹni tó bá máa rí pọ́nwó ètò ìrírí bí jí lásùbà kó tàn ọmọ kí ìsẹ́ra rẹ̀ o tí èkó tàn ń jẹ́ mùnáfíkì lọ́dọ̀ ọlọ́run ọba so bóyá ogun ọ̀nà tí nǹkan yòókì ní mọ̀ ṣẹlẹ̀ ní kíyẹn náà wá dé bóyá èèyàn ní aláàmù àbí kò sọ fáwọn èèyàn pé tẹ bá ti jí ẹmọ wá jí mi tòtí tí ó fi máa wọn náà là wọn tó apẹ́ nìyẹn kò sí nínú ìṣesí rẹ̀ bóyá ọlọ́nkẹ́ ni kí oorun wáyé bẹ́ẹ̀ ni ọkàn jí báyìí kíṣàkíṣà ah oorun ti yọ kódà kóorun ti yọ jù bẹ́ẹ̀ kódà kí n yóò jí láago mẹ́wàá ẹsẹ̀kẹsẹ̀ òun náà ni kí n yóò lọ lè kì ẹsẹ̀kẹsẹ̀ bó ṣe ń jí náà ni kí n yóò lọ lè kì kò sígbà tí n yóò lè kí irun tó bá wáyé báwọn sọ wọn lọ báyìí Assalamu alaikum. Ṣé Mùsùlùmí lè fẹ́ Kristẹn? Bákan náà ṣé ẹ̀ wà pé ànábì Ìsá fàdà bọ̀ wá? Ṣé ẹ̀ wí pé ànábì Ìsá fàdà bọ̀ wá tako àyà wípé ànábì wa Muhammad ní ìbẹ̀rẹ̀ ìṣẹ́? Àìmọ̀kan tí ń jáde lára ọkùnrin tí wọ́n sọ rẹ̀ tẹ́lẹ̀ kan yìí náà nírú àwọn ìbéèrè yìí. Sọ ẹ̀rí pé ànábì Ìsá ń bọ̀ wá ọ̀tako nǹkan kan nínú ìjẹ́ ànẹ́bí ànẹ́bí sọ̀rọ̀ náà sílẹ̀ tó ànẹ́bí ṣàlàyé everything gbogbo bí ànẹ́bí sábì ìṣẹ̀mí so gbogbo bí ó ṣe rí ànẹ́bí sọ̀rọ̀ sọ́nà ṣàlàyé rẹ̀ so gbogbo ìlànà ànẹ́bí ṣàlàyé kò sí ọ̀nà kankan tó fi tako alukur'an so bákan náà wíwá rẹ̀ kò túmọ̀ sí pé ó wá jẹ́ pé ànẹ́bí ọ̀jẹ́ ànẹ́bí gbẹ̀gbọ́n kò ní wá lánàá kò ní wá lánàá bí ọlọ́run sòyọ́kàn wá wọn àtọ́wá ní kí bó láti dáàmà bó lẹ́sẹ̀ dáàmà ṣe bá nàbí ọlọ́run wa subhanahu wa ta'ala tó ní yóò wáyé òun náà lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe dáàmà bó náà ṣe dáàmà nàbí sallallahu alaihi wasallam bó náà ṣe dáàmà gbogbo ànábì ọlọ́run ọba yòókù tán wáyé bó làwọn èèyàn ṣe ń dáàmà mọ̀ pé ànábì ọlọ́run ọba ni wáyé sọlọ́wọ́n ma lọ́wọ́ ma ọ̀nà táwọn yóò fi dáàmà so bákan náà alẹ́ sọ̀rọ̀ sọ́làm ó sọ àwọn iṣẹ́ tí wàá ṣe tó yí wọn kàn kọmọ àmọ́ ní ebolo ṣe rí àgbọn tó bá rí pé ah, ọgbà hadith alẹ́ sọ̀rọ̀ sọ́làm bọ̀ àwọn challenge ẹni tí sọ pé anabi èso ní wáyé ipe mọ́ mú ìròrí wá mú ẹ̀rí wá láti inú al-Qur'an àbí láti inú hadith alẹ́ sọ̀rọ̀ sọ́làm mú ẹ̀rí tiẹ̀ wá ẹ̀rí pọ̀ lóríṣiríṣi kọ́ra quran olúwa bá sọ pé wà máa kọ́tẹ̀lú wà máa sọ́lẹ̀bù olúwa ní wọn pa wọn kan lágbélébù walakin ṣùbí aláhùn bal rafa'ahu Allahu ilayhi ní mo gbé e lókè ní sọ wọ́n ní kó ti kú sọ wọ́n yá mẹ́rin ẹ̀wá kó ti kú tó bá ti mú wá ara wọn balẹ̀ yá wọ́n sì wá mẹ́rin kan wá pẹ̀lú ikú o wọn ní fìlà ká ìṣe sí àfi tí ọlọ́wọ́ bá yọ àlàfo ìfìlà ká ìṣe fún wa tí o bá ti fi àlàfo là ká ìṣe fún wa àlè fìlà ká ìṣe wọn tó bẹ̀rẹ̀ kó wọ́n ní ṣe yàn lè fẹ́ kírísítẹ́nì sọ àwọn kankan mẹ́tò ṣe pé ó lẹ́tọ̀ọ́ nínú Islam àmọ́ kò yẹ wọn yẹ kí ń gbàyàn ní márùn rẹ̀ pé kéèyàn ò ṣe é wọ́n lẹ́tọ̀ọ́ kéèyàn fẹ́ kírísítẹ́nì àmọ́ wọ́n tó fẹ́ kírísítẹ́nì báwo gan ni wọ́n gan ṣe rí níbi ẹ̀sìn báwo ni wọ́n gan ṣe rí so lẹ́yìn náà tí wọ́n tó bá sì gbọ́ ẹ̀sìn yé tó bá yí ọ dáadáa kírísítẹ̀nì ò ní wù ọ́ kírísítẹ̀nì ò ní wù ọ́ wal ammatun mu'minatu khayrun min mushrikatin walaw a'jabatkum so kí ọlọ́lẹ̀ fẹ́ tó jẹ́ kékeré kódà kọ́ fẹ́ ẹrú ẹrú tó jẹ́ mùsùlùmí ó wùyàn kí lọ wọ́n lára kírísítẹ̀nì tó lè lára mùsùlùmí so kò bá mú so ó bá òfin ọlọ́wọ́ bá mú àmọ́ àwọn àkíngbà yẹn mọ́ra rẹ̀ tí ẹ bá tó wá wo tí ń ṣẹlẹ̀ tí ẹ̀wọ̀n tí ń ṣẹlẹ̀ èyí ò rí ọlọ́run ọmọ ogójúlé lọrin lọrin lọrin lọrin lọrin tí ẹ rí gbogbo wàhálà yìí àti ìmọ̀ lásìkò yìí ó dìgbà tí àwọn ọmọ yẹn bá dàgbà tán hmm, gbogbo àwọn ọmọ tí wọ́n ya kiri yó tó pé àwọn ìyá wọn àwọn olówó ń fẹ́ wọn táwọn olówó ń kú táwọn ìyá wọn wá ṣe kíni wọ́n sọ gbogbo àwọn ọmọ yẹn di kiri yó padà ìjọ táwọn ọmọ wọn bá dàgbà nílé ibà jáde wọn bá ní èmi ọmọ ilé sàrùmí ni mí ní pásítọ̀ kínní kan ẹ̀hẹ́n wàhálà àmọ̀ pé yéè wàhálà dé pásítọ̀ sàrùmí ọ̀họ́ wọn ni yéè sọmọ yìí ẹ̀ẹ́n ṣẹbẹ́ ilẹ̀ fẹ́ ìyá rẹ̀ kírísítẹ́nì ẹ̀bẹ́ ilẹ̀ fẹ́ bó ṣe wá rí káàkiri nu bó ṣe rí káàkiri káàkiri káàkiri nu àti ìmọ̀ wàhálà rẹ̀ ẹ jẹ́ ká fún ara ní 20 years ẹni tọ́lọ́wà ní kó wà láyé kányìn nìsìn kàmọ̀ ohun tí ó ṣẹlẹ̀ so òun ni pé kí àwọn ọmọ kéèké náà kẹ́nà tó máa dáwọ́ lé ìlànà pé ẹ̀fẹ̀ kiri yó àdánwò náà làwọn wá fúnra wa àdánwò kiri yó lẹ̀ lakum dinukum waliya dín fún wọn lẹ̀kún kálukọ́ ọmọ lọ́lọ́ rẹ̀ so mùsùlùmí àìmáyé mùsùlùmí tí ó sì lọ́kọ wọn ni kiri yó ni wọ́n wá káàkiri náà

tí o bá ríro àwọn ìjọba yẹn náà zọ́ọ́ ti ṣàyàtìn àwọn ìrújú àbí wàhálà náà ẹ̀mí ti ṣetán ní mọ̀ndà palẹ̀ síyàn lẹ́nu ìtúrú ọba ní káṣí náà ni pé àdéhùn àìsà káṣí a'udhu billahi minash shaitanir rajim tó bẹ́ẹ̀ náà ni àníṣọ́ sọ́làm òun náà ni pé na ṣètọ́ni pé ṣètọ́ni yóò mọ̀ wá bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan yín yóò mọ̀ ní man khalaqa kaza wa Allah pé wà ní talọ́dọ́ lọ́wọ́ nǹkan tó bá ti bá àwọn ti sọ pé a'udhu billah ọ̀sẹ́yìn billah tó tẹ́ wá sí a'udhu billahi lásán ó ti tó tó ṣètọ́ ni yóò ṣáájú jìnnà sí yàn wallahu a'lam náà. Orúkọ mi Assalamu alaikum. Please, as someone say a woman she wants and talk to her by as himself? that he wish to marry without going to one of his friend or brother or, or sister in case of students meaning if we are students, can we. náà wọ́n ní pé wọ́n ní sí ọ̀rọ̀ nù kí ẹni tó jẹ́ ọkùnrin tó fẹ́ fẹ́ obìnrin pé kó lọ lè kọnu sí fúnra rẹ̀ láì ṣe pé ó lo wásítọ̀ ẹni pé ó lo ẹnìkankan intermediary láàrin wọn tó bá pé àlàfo rẹ bá wà tó pé ibi tí wọ́n ti ríra wọn kò yí ṣe ibi tí yóò jẹ́ kálọ́wà àbí kọ̀rọ̀ tí àwọn yóò máa ní túhúmọ̀ tó máa ní tó máa suspect wọn tó àbí lápèjú ẹni sìn pàdé obìnrin àbí èèyàn ti ń wò pé ah bóyá ẹ sì wọ́n kan pé ẹ dákun báwo ni mo lè rí yín kò sábúrú àkọsábúrú torí àwọn nǹkan báyẹn wọ́n sì fúnra ní tó bá jẹ́ open place everybody ọmọ rí wọn ní àlọ́ àbọ̀ ìsìn tó burú ń bẹ̀ sọ àmọ́ èyí tó dáa jù náà ni kéèyàn ó sálọ nílọ àpọ́nlé wọ́n kọ́ máa lè pàdé obìnrin láàrin títì máa ẹ̀ ẹ́ èṣù èṣù à èṣù kò sókòrò ń jẹ́ èṣù so omi ìpẹ́ ọ̀mẹ́ tó fẹ́ tó fẹ́ rí gan so náà ni ó fi dáa kó jẹ́ pé ẹni tí èèyàn bá fẹ́ fẹ́ àwọn ọmọ ní pé wípé ọmọ ó lè lọ sọ́dọ̀ àwọn pẹ́rẹ́ǹtì rẹ̀ so àmọ́ kì í ṣe pé bóyá iná ìjà burú bí kí òun rí àǹfààní pé èèyàn rí bá sọ̀rọ̀ níbi tó jẹ́ ìta gbangba tí ó sì ní mú ìyẹ̀yẹ́ àbí ìfojú yẹpẹrẹ ẹni lọ àbí ìfàbùkù kan yàn ọmọlúwàbí ẹnìkankan so wallahu a'lam so bákan náà ní àwọn ìkéde tàbí ìtura létí àwọn kọ́ ni pé ní ọ̀túnla ní ọjọ́ Sunday ní agaka so lecture wà níbẹ̀ ọ̀dà kí ni tọ́pìkì wọn náà wò ń tẹ̀tẹ̀bẹ̀ wàbí tẹ̀tẹ̀bẹ̀ ìhú wàlá ń tòtí ìhú tẹ̀tẹ̀dù wọ́n tàbí ilé tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam ẹ jẹ́ ẹni ìmọ̀nà àwọn ustaz Dasuki Ibrahim Dasuki Larry batmos, sòun náà ni yóò ṣe wọ́n ṣe lecture ní agaka ní aago mẹ́wàá ní àárọ̀ so bákan náà tó bá dé ní first May àwọn ìṣẹ́fà ọ̀sán ìlú ọ̀rọ̀ jí so wọ́n ṣe lecture ní public lecture ní adéta multipurpose hall so àyè wà fún àwọn obìnrin ní ìbẹ̀yẹn dáadáa náà ní aago mẹ́wàá ní àárọ̀ so náà ni níbo ni yẹn. ọlọ́pàá lọ sí ọlọ́pàá kan bá ìsáyì denic denic hospital ọjàyà. tọ́ wọ́n tún ní ní ọjàyà náà ní ẹgbẹ́ denic hospital mọ́ṣáláṣí kan wà níbẹ̀ wọ́n pè ní ọlọ́pàá mosque so Dr. abdulhamid akorede agbárí gbòdúmọ̀.

so ètò náà máa ní kọ́rọ̀ rẹ̀ náà salamu